ó ní ọmọ bíi bí làjú méjì lọ oṣù lówó àti làjú bẹ́ẹ̀ lọ aṣojú lọ́lọ́wọ̀n ọ̀fẹ́ kí ló fẹ́ aṣojú lọ́lọ́wọ̀n ọ̀fẹ́. yorùbá ní aṣojú ní wọn àyà lọ́dọ̀ tí wọn wọ́n ní kíni wọ́n ní agbọ́tò ní orí agbọ́tàbíyá agbọ́tì inú abẹ́ agbọ́tì ara èwo tí wọ́n á ní ti àyà bíi tọ̀kẹ́tẹ́ ọlọ́run ló ṣe yíò wọ́n yẹn sáàṣejù lọ́dọ̀ tí yóò rò ẹsẹ̀ kí ni kìí ṣe àṣejù ọlọ́run ló ṣe sáàṣejù inú ẹ̀ yọ̀ọ̀kan ló kọ́ máa yẹ̀ ṣáà ọlọ́run náà ń dá tó lé kí ni nítorí wọ̀nyí nítorí dánù bàbá tí yín lò nínú àyà ọlọ́run ṣe dáhùn bàbá mi ìlú ọ̀bá wa ní ẹ̀yà bàbá rẹ̀ ọlọ́run ṣe ní orí láyà ẹlòmíì àmọ́ òkú ìjọba wọn bá dá fún yín ẹ̀tọ́ ni ìjọba wù yín ni kí ẹ jẹ àní àrà àìjẹ fried rice lọ́dọ̀ sí wa àwọn ọ̀rọ̀. irú àtẹ́wò wo ní ń dára láti ẹ̀tọ́ ni wọ́n jẹ fried rice. bọ̀ ẹja rí ìrọ̀ rẹ̀ bẹ́rẹ̀ ó ní àrùn kan ní ojú lè jẹ́ tó bá jẹ́ pé ó lárùn kan ní ojú lè jẹ́ sábòrò. àmọ́ kò ní àwọn oúnjẹ yẹn ti kò jẹ́ sọ ma jẹ fried rice onye ní òun lówó rẹ̀. Yorùbá sọ àwọn nǹkan tó dáa yìí lọ́lọ́run ní ẹ̀jẹ̀, ìtí ọ̀dà lọ́lọ́run ní ẹ̀mẹ́jẹ. Ìtí ní ọlọ́run ní وَيُنْذِرَ الَّذِينَ آمَنُوا فِي الْحَيَاةِ الدُّنْيَا خَالِصَةً يَوْمَ الْقِيَامَةِ أَوَدَرَ النَّبِي هو في كوفوا قل للذين في قل للذين آمنوا في الحياة الدنيا sọ fún wọn pé òun dáa fáwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run ni. ọlọ́run ni mo dáa fáwọn tí wọ́n bẹ ọlọ́run ọba gbọ́ ni aṣọ torí tiwa lọ́lọ́run ti dáa. oúnjẹ torí ẹ̀yin tẹ́ ìbẹ̀rù ọlọ́run lọ́lọ́run fi dáa torí ẹ̀yin mùsùlùmí lọ́lọ́run fi dóúnjẹ. ọ̀dà torí kiri yóò. قل هي للذين آمنوا ọlọ́rin lẹ́yìn tẹ́ ẹ̀fọ́lọ́run gbọ́ orí ìkíní ni mo fi dálé ni mo fi dómi ni mo fi dákò oríko àwọn irúgbìn torí ìkíní ni mo fi dági ni mo fi dá fúláwà ilẹ̀ mọ́ fi gbádùn lórí ní kọlọ̀rọ̀ sí ọlọ́run ayé ọlọ́run kọ́ ọlọ́ni ti yín nìkan ni o tó bá ti jọ́ gbọ́dọ̀ àlìkìyàmọ̀ tó ní tí wọ́n lọ́wọ́ gbọ́dọ̀ aláyé ó túmọ̀ sí ó túmọ̀ pé nígbà tó lọ́wọ́ torí wa dá kíní yìí kíní láyé táwọn gèèfèrè bá bá wa ṣé àníbẹ̀ tí pọ́ọ̀lù bá bá wa ṣé ànínú kóun náà wọṣọ òun náà ń jẹun tí ògúnjì mi bá wa ṣé ànínú kóun náà ń jẹun ń wọṣọ àjọṣepé ní ọlọ́run ò ṣe lẹ́tọ̀ọ́ fóun jíjẹ kí wọ́n ń jẹ yẹn nígbà tí òbí ṣe lẹ́tọ̀ọ́ rẹ̀ ni ọlọ́run ó béèrè lọ́wọ́ rẹ̀ pé o tún mú mi ọ̀ ń jẹun ọ̀ ń wọ ọṣọ tó ṣe pé àwọn tẹ́gbẹ́ ọlọ́run ọba gbọ́ tí wọ́n gbà mí gbọ́ ni mo ṣe fún yóò jẹ́ yóò tún dáhùn pé ìlérí ẹ̀ ẹ̀ gbọ́ torí pé ṣe tí wọ́n. olùkúrò báyìí kìí ṣe ti wọn ọlọ́wọ́n ni káàdì ṣọ̀tà ìyá ọba lè kẹ́ yá máa àbúrò àdúgbò gbọdọ̀ lè kẹ́ yá máa yìí mùsùlùmí nìkan lórí kí ni ẹ̀yin nìkan lẹ́nu ẹ̀ẹ́. وَذَلِكَ نُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ Ọlọ́run báyìí ni àwọ ọlọ́wọ́ ọba àṣẹ kí ni, làṣẹ ṣàlàyé àwọn ọ̀rọ̀ wa. fún àwọn tó ṣe pé wọ́n ní tó ṣe wọ́n tí wọ́n sì máa ń ronú sọ̀rọ̀ ọlọ́run ní àwọn yìí làwọn ọlọ́run ọba là ń ṣàlàyé fún o ẹni tí ò nímọ̀ olódo ọlọ́run ṣàlàyé ọ̀rọ̀ rẹ̀ fún ẹni tí ò ní láàká ìtóbi di ọ̀rọ̀ mọ́lẹ̀ ọlọ́run ṣàlàyé ọ̀rọ̀ rẹ̀ fún ẹni tó sílẹ̀ tó sì fẹ́ mọ̀ èyí tí ọ̀nà ìjọ tí wọ́n fún wọn mọ̀ ọlọ́run báyìí láti lọ ṣàlàyé fún wọn. bàbá mi kanu bá lórí ààyà àti ìkọrò ní ìyá ìlànà. ọlọ́run gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ mọ̀ ọlọ́run báyìí láti ṣàlàyé fún yín o. a tún ṣàlàyé àwọn oore tá a ṣe àwọn ìdẹ̀kùn tá a ṣe àwọn dáadáa tá a ṣe báyìí làwọn ọlọ́run ọba. báyìí bá tó ń ṣe àlàyé rẹ̀ náà. Qul innama harrama rabbiyal fawahisha ma kunna zahara minha. Ọlọ́ni ilé ànábì ti sọ fún wa. قل إنما حرم ربي قل إنما حرم ربي الفواحش صفوة ìtọ́lọ́wọ́n ọba rẹ̀ sí léèwọ̀ kò sasọ léèwọ̀ o kò súnjẹ léèwọ̀ o kò sómi léèwọ̀ o kò súntọ́dá léèwọ̀ o ìtọ́lọ́wọ́n ọba sọ léèwọ̀ nìkan ni alùpàwà ìṣù àwọn ìbàjẹ́ àwọn ìbàjẹ́ nígbà pẹ̀lú gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó bá tóbi alùmọ̀ọ́sí alùkìbáàbù òun náà gbẹ̀ni kí ni alifáàṣì ní ìsìnà ọlọ́ni ṣìnà ni mo ṣe léwọ́ o ṣìnà òun lòun ọlọ́run bá ṣe léwọ́ o ìmọ̀ ìmọ̀ ìmọ̀ súnmọ́ ọkùnrin ẹgbẹ́ ara ẹni kóbìnrin náà mọ̀ súnmọ́ obìnrin ẹgbẹ́ rẹ̀ ọlọ́run lòun ṣe léwọ́ o. kí irú sì máa tọ̀ wá bù ní òwò àdúkọ́ máa ní òwò káàkiri ọ̀rọ̀ ní mo ṣe ó. èyí táwọn èèyàn ń ṣe lónìí náà nìyí tó ṣe tó yóò gbèsè kòtò sí ló bẹ̀rẹ̀ ìdí yóò gbèsè kòtò bí kẹ́ni sí bẹ̀rẹ̀ ìdí tuntun wá táwọn obìnrin wọ̀ lónìí ṣíṣúkú kàṣíyá tó ń àríyàt wọ́n wọ sọ àmọ́tòwò ti bẹ́ẹ̀ náà ni wọ́n wà ní kẹ́ẹ̀bì ni wọ́n wà ní kẹ́ẹ̀bì. قل إنما حرم ربي الفواحش ọwọ́ wa gbé ọ̀kadà tó jòkó lórí ọ̀kadà ọ̀wá ní bíbú ọ̀tọ̀ wọn àwọn obìnrin wọn ni bẹ́ẹ̀ bíbú ẹ̀ta àwọn oṣù aṣọ mi òtún tó lẹ̀ yìí yọ mọ wá fọwọ́ pa asùnkẹ́tì ó wà lórí ọ̀kadà yọ fọwọ́ kan gbọ́lọ́kadà yọ fọwọ́ kan lójú pàṣẹ́tì lẹ́yìn àbá bí ẹni wọ́n fòrò mọ́ lé mi lẹ́yìn tí ọ̀bẹ yọ lẹ́yìn lórí ọ̀kadà àdúgbò ẹ̀ ń mí yọ àwọn ìkí òtìjú ẹ̀ṣẹ̀rẹ́ èyí tó fi gí ni sọ́rọ̀ ti gí lónìí ìyí sábà wò lórí ti ẹ̀rẹ́ mo fi ni mo fi wọ ẹ̀ṣẹ̀rẹ́ òlé ṣe gíní bá ń abẹ́rẹ́ kan bẹ́ẹ̀ o irú ọ̀pọ̀ ọ̀dáwọn obìnrin wọ̀ yìí aṣọ tí ò délẹ̀ tí ò dókè tí ò bóra wọn tẹ ọlọ́ọ̀lẹ́yìn lè mú lọ́wọ́ ọlọ́wọ́n bá ṣe léèwọ̀ oní ẹwọ tó dáa ẹ̀tọ́ ni gbogbo aṣọ tó bá dáa ẹwọ ẹ má kàn máa sọ pé ìran aṣọ kan lẹ́kàn fẹ́ máa wọ̀ àwọn kan bẹ aṣọ tó bá ti ní kọ́lọ́kọ́lọ́ òun ló ni aṣọ kan tó bá ti ní oríṣiríṣi kọ́lọ̀ bíi méjì mẹ́ta òun ló ni wọn ò ní wọ̀ àti tó ni pléènì làwọn máa wọ̀. ta ló ní ọmọ ti láṣọ ta ló sọ bẹ́ẹ̀. ọlọ́run lọ dá iṣẹ́ láti sàṣọ fún wa olúwa lọ dá fẹ́yìn èèyàn ó ní ẹ máa lò ó sáré ní ọmọbìnrin sọ ìṣẹ́ni tó ọlọ́run ní tóbi ọlọ́run sí ilé ìwọ̀ yìí ẹ má jẹ́ ẹran ẹ̀ka ẹ̀rẹ́ pé ní àwọn ìjẹ́ sínú ẹran o àwọn ìjẹ́ sínú ẹran àwọn ọlọ́run ló sọ fún wa pé mi ò fi léyìí lé wọ̀ innama harrama rabbi al-fawahisha. qul innama harrama rabbi al-fawahisha. ọlọ́run ní àwọn ìwà àwọn àwọn àwọn ṣìnà ìṣàgbèrè. Ìmọ̀ rẹ̀ ní hóhò òun lòun ọlọ́wọ̀n bá ṣe léèwọ̀. Máa bá ara mi àwà máa bá tọ̀nà wà ní ìsìnà wà rẹ̀ bá bí rábí rẹ̀ yìí rẹ̀. Ọlọ́ni ṣìnẹ́tọ́ ọ̀nà síta, ṣìnẹ́tẹ̀ ṣe ní gbangba, ìyàwó ìyàwó ó ní bákan náà ni wà máa bátọ̀ nẹ̀ àwọn èyí tọ́pa mẹ́tẹ̀ ṣe fọ́rọ̀ yàrá ẹlùmí táwọn yẹn bá rí níta náà ó lè rẹ̀ náà wọ́n bá tán ó tún náà hẹ́ẹ̀lẹ̀ àwọn àfáànù ní ìfọ̀láwọ̀ tọ̀rọ̀ wájú ẹlẹ́wọ̀n àwọn ẹ̀kọ́ mú wà lọ́jọ́ ni ológun lọ́jọ́ ni ológun ọba kí ń lọ́la fi ń bẹ ìrìn ọlọ́run wò láti fara gbolẹ̀ fọ́lọ̀ púpọ̀ ọlọ́gbọ́lẹ̀ sọ́lọ̀ tó kọ̀ òun náà máa tọ́jọ́ máa ránjú lọ́mọ ránjú à òṣìṣẹ́ àti òṣìṣẹ́ àánú lóyè mọ́ wá parọ́ ìwọ́n ni kò rí ìjọsìn ọwọ́ ẹ̀mí ní ẹni ọ̀yà tó tóbi ọ̀yìn ọlọ́run àwọn òṣìbàjẹ́ ta lóòótọ́ gbogbo ìyẹn rí wọn ṣẹ́ni eré nínú níta àmọ́nù kọ̀ọ̀rọ̀ yàrá ọtí ni wọ́n fi ń ṣínú ọdún lẹ́mí ṣe kí ni ẹni ṣe lọ ọlọ́run ní gbàjẹ́tẹ́ ṣe ń pamọ́ òun lẹ́ẹ̀mí ọlọ́run ní mo ṣe léwọ̀ àwọn nínú ọkọ̀ yàrá ní obìnrin olóbìnrin wọ́n lẹ̀ lókọ́ lórí ọ̀nà abẹ́dà lóhùn ni wọ́n tó yẹ olóbìnrin owó nù àlejòkọwà kí ní àbíkọwà ṣiṣẹ́ ìkọwà yẹ̀gbẹ́ṣẹ́ ayé rẹ̀ wò ìdíṣẹ́ bá dá ní wọ́n mọ̀ gbé ní ilé ilé orí àkàntọ́ ọgbà láti jọ ọ̀yọ́ mọ̀ gbé bẹ̀. ìbàjẹ́ ni o inú bẹ̀rẹ̀ ní ti wá lu obìnrin mọ́bẹ̀ yóò lu obìnrin mọ́bẹ̀. Ọlọ́run ní pàjẹ́ pé òun ṣe ló wọ̀ ìjẹ́ ń lọ ra mẹ́ṣẹ́ẹ̀sì lónìí jẹ́ ra dátà àti àìsí àìdí dátà rẹ̀ ní ọdún òkú ọ̀tún lẹ́gbẹ́ làwọn mú ṣàìsùn dófin SS lẹ́gbẹ́ lẹ́gẹ́ SS ló ṣe SS ọlọ́pàá o. Ó ti yé dófin òkú ọ̀lọ́dún lẹ́gẹ́ ni lójú ṣàìsàn lójú yẹn tàá dúdú tiẹ̀ kì á mú lélẹ̀ rẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ ráyìn yóò tají lóru ni kò sí ni yóò lókè ni ẹ̀rù pé aláàbò pé kó dìde kó wá kéwòn tó bá jẹ́ látàgò kan báyìí yóò bá yóò bá adago mẹ́rin àbọ̀ ni yóò sọ̀rọ̀ wá sọ padà káwọn òbí rẹ̀ tó bí ọlọ́ni tó ń ṣe ìyẹn ni ntúmọ̀sọ lọ́wọ́ ni ẹ̀ṣẹ̀ tó sì gbóró jù nínú àwọn ẹ̀ṣẹ̀ gbóró jù ni mọ́tò kan nìkan ò rí ọ ọgbà tó kọ́ lọ́wọ́ bá ń rí ọ. ọlọ́run tí mo ṣe léèwọ̀ láwọn ìtẹ́tọ́ pamọ́ tẹ́lẹ̀ kan ò ní rí tẹ́lẹ̀ bá ti pé sínú ilé rẹ̀ báyìí wọ́n bẹ̀rẹ̀ ṣe ẹ̀bùrù nínú iṣu látẹ̀kan náà jáde àmọ́ kí lọ jáde nínú ilé rẹ̀ látẹ̀kan sówẹ̀ náà lọ́dọ̀ tó bá yọ fẹ́ẹ́ dẹja ni ń dára nù wọ́n ní o. ìṣèkiri ń dára nù wọ́n ní o. ṣé máa fi nǹkan ọmọkùnrin rẹ̀ ṣeré lọ́mọ fi ṣeré títí tí àgọ́ fi jáde ńbẹ̀. ọlọ́run ní tí mo ṣe léèwọ̀ ni ìbàjẹ́ ni léyìí fáìṣà ni fáìṣà ni wà á máa bá tẹ̀ ọ̀nà ọwọ́ akóṣinú léèwọ̀ ọ̀ndára wò ọ̀ndẹ́dẹ́kúndà wò. mo ṣe nǹkan nìyẹn kan orí ọ inú rẹ̀ ń dùn inú rẹ̀ ń dùn pé wọ́n orí ọ ọ̀rọ̀ agbádùn ṣé máa ṣe nínú léèwọ̀ ẹ̀ ọ̀ndata ni. ẹgbọ́ wá pè pé ta lọ́wọ́ àmì ẹ̀kùn ní sọ̀rọ̀ oníṣẹ́rẹ̀ lórí ebúwọ̀ lọ́wọ́ bẹ̀ kí ló dé tó ọdún ológbò kí wọ́n mọ̀ pé ọlọ́run nígbà tó ń ṣe ní kọ́nà yẹn ọlọ́run ní والإثم والبغي بغير الحق والإثم ṣẹlẹ́wọ̀ والإثم gbogbo ọ̀rẹ́ ẹ̀ṣẹ̀ pátápátá owó obìnrin lóbìnrin ọ̀sọ̀kúsọ owó okòwò ọgbọ́rin ẹlòmíọ́sì máa gbọ́ dòtúmọ̀ tó ìkúrá ní wà ní ìjọba mi gbọ́ kínní yìí wò. mo rò pé bẹ́ẹ̀ mi gbọ́ sí kọ́lù kọ́lù yìí kàràdà ìbá ń gbọ́ wọn. lẹ́sìn wa máa rò pé á lóòótọ́ ní ìkúrá ní yìí yóò tún máa ń gbọ́ ní yóò tún máa ń yẹ omi bí ẹ ti ṣe ẹ ti wọ́n ló tó yóò ti kéde yóò tún máa ládùúgbò ẹ díẹ̀ ẹ máa gbọ́. Máṣàlá àwọn yóò gbọ́ à ìkàmọ́ta obìnrin kọ̀ọ̀rọ̀ ha. Mo gbádùn pẹ̀lú àmọ́ mo gbọ́ tó ń dáṣì wọ́n bá ti yá bá yóò jòkó ṣe àwúlò ni wọ́n mọ wá gbọ́ àwúlò wọ́n mọ gbọ́ hip hop wọ́n mọ gbọ́ ìgà àbá lẹ́nu bá jòkó lálẹ́ báyìí lórí bẹ́ẹ̀dì rẹ̀ oorun ni ó bá sùn tó sì máa gbọ́ ní tó sùn ìrìnlẹ́gẹ́ni ìrìnlẹ́gẹ́ni oorun sùn ọlọ́run iṣẹ́ ẹ̀ṣẹ̀ yìí lòun ọlọ́run ṣe rí wọn. والإثم والبغي بغير الحق الجنبا وتوا ذو كاتم الذي وشي gbóòlówó sọ́dútẹ́ni ìparọ́mẹ́ni ẹlẹ́ni ìsọ̀sọ̀kúsọ lẹ́nu ìjàmbá àwọn èèyàn ọlọ́run láwọn kan tó wọ ọlọ́run ọba sọ lé wọlé lé wọlé bọ́ọ̀gì àbẹ̀gẹ́ ìrẹ̀lẹ̀ hàk ọ̀rọ̀ ní bákan náà nínú tó wọn ọlọ́run ọba ṣe léwọ̀ òun ọlọ́run ọba ṣe léwọ̀ alùbákẹ́yà. ìmọ̀ kọjá làṣàwọn ọmọ làkejì ìkọjá làṣàwọn ọmọ làkejì ọlọ́run ní èèwọ̀ ni mo ṣe tí mo ṣe léwọ̀ ni. Bí wọ́n yìí rí ní ha. Wọ́n á ń tó ṣe kú. Wọ́n ń. تشركوا بالله ما لم ينزل به سلطانا nínú tọ́lọ wá gbá tọ́lọ ọba ṣeré wọ̀ ọlọ́run wọ an tushriku billah kẹ wá ṣẹbọ pẹ̀lú ọlọ́run kẹ pa nǹkan pọ̀ mọ́ ọlọ́run kẹ bọ́lọ́run wórogún nínú ìjọsìn kí ẹ gbá ẹ̀tọ́ ọlọ́run ọba fún àwọn ẹ̀dá rẹ̀ kó wá jásí pé ní. Àgbà tó yẹ kó wá forí kalẹ̀ fọ́lọ́run igi ló kò ṣe forí kalẹ̀ fún àwọn òṣèlú Kàkà tí ó fi máa tọrọ àánú lọ́dọ̀ ọlọ́wọ́ ọba, ọwá lọ síwájú omi, ó kúnlẹ̀ síwájú odò, wọ́n tọrọ pé kí odò ń ṣàánú mi. Ṣẹ́rí pọ́gọ̀, ṣẹ́rí lórí kí ni ọgọ́. Inú ẹ̀ṣọ́ pẹ̀lú ọlọ́wọ́ ọba, ìpàkọ̀lọ́ ọlọ́wọ́ ọba, Akọ̀gbọ̀mọ́lọ́wọ́ ọba ọlọ́ni ta ṣe lóòrò nílé. Wọ́n á ń tún ṣìrí kú bí láàyè máa bá mi ò máa fi rìn bí ṣe pa. Wọ́n ní bàbá Nàbì, wọ́n ayò Zambin Ahadab, òun nínú ẹ̀ṣẹ̀ ló tóbi jùlọ. Èwo nínú kéré ló tóbi jùlọ. Àdábìnrin ẹ̀ṣẹ̀ tó tóbi jù tó ẹ̀ṣẹ̀ rẹ̀. الإشراك بالله الإشراك بالله وما شبك الولم وبا وما شبك الولم وبا من تنشي ìmọ̀ ṣe ọkọ̀lọ́ ọlọ́run ọba òun ló tóbi jù ẹbọ yẹn lọ́wọ́ adé pọ́ǹkan yẹn pè ní láàrin wa lónìí ẹbọ lẹ́sìn kọjá bẹ́ẹ̀ lójúgẹ́ni wọ́n máa fi ń lọ́yà lóríṣiríṣi ni àwọn bísíẹ̀sì kan ń dẹ̀gbẹ́ tó yẹ pé ẹlẹ́mìí kan ni wọ́n fi lọ ẹni tó bá lẹ́yìn ẹ̀ ni wọ́n lọ́gẹ́ni fi lọ bísíẹ̀sì yìí dáa ni torí pé ó ní wàhálà ńlẹ̀ ó ní wàhálà nù àti pé pé bísíẹ̀sì yẹn ọ̀la tó wó lọ́gẹ́ tí owó ni ó fi ṣe bísíẹ̀sì yẹn tó fi rí ṣe amẹ́bọ ní ó ṣe kò wọ ẹ̀ká sáfójú láyé ó ti di kọ̀ǹkà ẹni nì ó ní tí ìrọ̀ ìjìnlẹ̀ tó fi máa bẹ́bọ̀ lọ ó tí ìgbẹ́jú àfa ẹ̀gbọ́n ni wọ́n mọ̀ bí tọ́jú rẹ̀ ó fi tó yẹn abalẹ́wé ní ẹnì kọ̀ọ̀kan lónìí ọbẹ̀ má ṣe ibi tó sàṣùkọ́ lẹ̀ abẹ́ẹ̀kọ́ ni wọ́n ní ọmọ mi tó ṣe àṣùkọ́ lẹ̀. ọ̀pọ̀lọpọ̀ bí ẹnì kọ̀ọ̀kan lónìí wọ́n bọ̀ fún ẹni tí wọ́n ṣe kí ni tí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí rárá. Fọ́nà ọmọ mi ọmọ ẹgbẹ́ mi ọmọ ọdún méje mi ọ̀bí rẹ̀ sí ọmọ ẹni fún láṣù jẹjẹ. Ẹbí ẹnu mi yóò ló wúrú ọmọ ìwú láti kékeré. Ó sì máa kó kàbọ̀lá ayé yẹn mọ́ lọ sasọ́rù. Àfi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí ẹ bá wá dàgbà lónìí bí ẹ máa ń rí ṣe wàhálà ó ní à bó ṣe ń rí ṣe yóò ayé ẹ̀fẹ́ kó ayé ẹ̀fẹ́ ni fọ́rọ̀ o ayé ẹ̀fẹ́ ni kíni wọ́n ọ̀fẹ́ ni fọ́rọ̀ wọ́n wá tún bàjẹ́ ó ní orí ẹni ní ṣe kíni ní ìyọ ni wọ́n ti lè kú kúrò nínú lóòótọ́ ni pé ayé ọ̀fẹ́ ni fọ́rọ̀ ayé ṣe kíni ọ̀fẹ́ ni fọ́rọ̀ gbogbo ayé ni o àtàlùsúnà àti alùsúnà àti sálàfí àti sálàfí àti oníbíjì àti gbogbo àtẹlẹgbẹ́ wọn ò fẹ́ra wọn fọ́rọ̀ àmọ́sórí ẹni ní máa ń yọ ní kúfúrúdù orí kọ̀ọ̀kan ìyọ̀yà orí òṣèké ni ilé ìyọ̀yà tani máa yọ̀yà jẹ̀mọ́ ọ̀lọ́. Bọ́lá wa lówó lọ́wọ́ wọn là ayé ẹ̀fẹ́ fọ́rọ̀ yà á múra síra rẹ o lọ́dún ẹ o kí ni wọ́n sọ fún ẹ wíwọ́n múra dẹ́sìn ọlọ́run o múra ṣiṣẹ́ ẹbọ tó fi ṣe kíni tó fi ṣe ní buwájú ọlọ́run. Gbogbo bá ń lọ dáhùn sọ báyìí. múra aṣọ tó fi ṣe ní buwájú ọlọ́run. Bí ìwà tó wá rí sí náà nì tí ò lówó lọ́wọ́ tí ò ní kan wọ́n ni áà ọwọ́ ti bọ́ ni ìyẹ́bí wà lára rẹ̀ ọ̀pọ̀ lára ẹni. Hmm? àtúntò pọ́nmọ́lá àwọn èèyàn wọn lọ́kọ̀ gánì ìdíyà lọ wá nǹkan wọn náà ìdíyà lọ sáré àwọn náà sáré ni o. Ilé ẹ́sìpẹ́sì lẹ́ti sáàtì yìí ni àbínú wọ́ọ́rọ́. Wọ́n tún fọ́bọ̀ lọ wá. Ní ọ̀rọ̀ ọmọ wọ́n fẹ́ bọ̀ lọ. Olówó lọ́wọ́ olówó lọ́wọ́ fi lọ Gbogbo ẹnọ́dún mẹ́mọ́ láyà lónìí, òun ló ṣe ká sọ́ra gbogbo. Ọlọ́run tó wọn ọlọ́run bá ṣe léèwọ̀, wọ́n tó ṣe kò bèlá. وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا Ọlọ́run ní kẹ́ òun ò òun ẹni tí ń a ń ṣìṣì ni ṣí ẹni kankan tí ẹni fi ṣẹbọ. Ìdí ọlọ́wọ́n bá àlá gbogbo tí yóò fi kún ẹbọ lọ́wọ́ lọ́lọ́run takò. Ọlọ́run takò. Ọlọ́run ní inna Allaha la ní ìfọ̀míṣàn ó ọgbọ́n kọ́ra mú tọ́kọ́ o. gbogbo ẹni tó bá ṣe gèdè ní sí mi ọlọ́run tó sọ̀rọ̀ pẹ̀lú mi ọlọ́run ọba ẹ sọ fún pé ìní ṣàforíjì rẹ̀ tó bá kú bẹ́ẹ̀. tó bá kú bẹ́ẹ̀. gbogbo ọdún sí gbẹ́rẹ́ àbá wọ́n sí gbẹ́rẹ́ mẹ́ta sí ọ lórí ahọ́n èyí tí mo fẹ́ kọ̀ lè jẹun. kò lè jẹun omi nìkan ní mo àti omi èkì lọ́tún lọ́ọ̀ mi ẹ̀yìn gbẹ́rẹ́ kí ni gbẹ́rẹ́ àgbélépọ̀tá àgbélépọ̀tá kí ni àgbélépọ̀tá wọn ò ní jáde ní ilé wọn sì máa pa ọ̀tá wọn ọlọ́kọ̀ọ́sọ wa mẹ́ ọlọ́run wàyẹ́ tìrù máa dùn náà dáàlìkà lè nà yẹ ọlọ́run ní àmọ́tò òun ti bẹ́ẹ̀ ní ẹ bá dẹ́sẹ̀ mí tó bá wò wọn ọlọ́run ọba àwọn ṣàbóríjì rẹ̀ tó bá dẹ́sẹ̀ mí ó kéré ní ọkọ̀ tí ọ̀dà ti jẹ́ bọ tó bá wò òun ọlọ́run ọba òun ṣàbóríjì rẹ̀ ó lè mọ́ àwù ọlọ́run ó lè mọ́ dọ́gbọ́n ó ọlọ́run ní wọn ah, wọ́n wù yà ọwọ́ ọlọ́run kí ló jẹ́ ẹ̀fẹ́ tọ́lọ́wọ́n bí o tọ́lọ́wọ́n bí sàbẹ̀lẹ́yìn fún ọ̀rọ̀ dáadáa bẹ́ẹ̀ lọ síwájú ọlọ́run ọba tẹ́gbẹ́ ológun tó lọ́wọ́ tó gbà ní ọlọ́run sàmúrúgbù tó nìyí ẹnìkè fọwọ́sọ̀wà sọ́yà rẹ̀ àfẹ́ni tó bá ti panu abọ́fẹ́ panu ọlọ́run lè ṣúwó ẹni tó bá wùdó sàbẹ̀lẹ́yìn fún táwọn ẹ̀rọ lámìnrin náà tó bí agbọ̀rọ̀ máa bẹ̀rù bóò ní ọlọ́run sí ní jẹ́ tiwa jíjẹ́ ìwà jíjẹ́ ọjọ́ ẹlẹ́ni ká jẹ́nà sí àwọn ẹ̀ṣẹ̀ bọ́lá ká mú ṣẹbọ. Olúbákan náà wọ́n tún kó lọ ọlọ́lọ́ nínú àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi tọ́lọ́run ọba ṣe léèwọ̀ òun ní kẹ́ ẹ rẹ̀ ẹ̀ẹ̀rí nínú Kùránì ẹ̀ẹ̀rí nínú àdéṣì ẹ̀ṣin sọ́kọ̀ ọlọ́run. làwọn àfa àkàbí sọ pé ẹ̀sùn tó ti burú ju ẹbọ lọ́bẹ wọ́n ní òun náà ni àlùkọ́ọ́lù àlọ́lá kí o tún sí ọ sọ̀rọ̀ nípa kófì gàgà sọ́dọ̀ ọlọ́run ọba láì ṣe pé ọlọ́run lọ sọ. ìtàkùn wa gbọ́ ni pé èyí máa sọ tọ́lọ́run ọba ọ̀ṣọ́ káwá fi parọ́ mọ́ ọba táàbù gbọ́ yé pé ó dùbò orúkú ẹbọ lọ ni pé. ṣẹbọ pẹ̀lú mi ń ṣẹbọ òun náà ṣùgbọ́n kó wọn ṣẹbọ yóò ní a èmi náà mọ̀ pẹ́tọ́ ọlọ́run bá aláàbọ̀dá sàmóríjì àwọn náà lọ́ka gbọ́dọ̀ kú báyìí ẹ̀bọ̀ là ń ama ní àmà àwọn ọ̀gbọ́dá ṣe ní ìyẹn olè mọ́ ṣiṣẹ́ báyìí kọ́mọ̀ fẹ́ bọ́ kó yọ tẹ́ lì í. Yorùbá àwọn Yorùbá gbà pé

bàbá wọn bẹ̀rù ayé ju ìyá alátagan lọ. torí ẹ̀ eléyìí nì ìṣẹ́gun sọ́lọ́hún ni ẹlòmíín náà mọ̀ pé òun ṣe é ó sì bàtà sẹ́ni ó sì lọ́pọ̀ lọ́wọ́ ọba ọ̀fẹ́ pé irú ẹni tá a sọ yìí pẹ̀lú ẹni tó ṣe pé òun ṣẹbọ ikú wọn sọ pé ẹbọ tá a ṣe yìí ni ọlọ́run tó sùn ọlọ́wọ́ ọ̀ta pẹ̀lú eléyìí sájọ́ bẹ̀rẹ̀ sí oníta lọ́lọ́run ṣe kí ni ọ̀ta kò kí n torí padà fáàfáà mi ẹgbẹ́ bó ṣe tóbi téyì sáfàá mi ó ṣe kan léèwọ̀ fún mi ní tọ́lọ̀ ṣe rárá ni ọlọ́run náà mọ̀ pé ọlá pé òun ọlọ́run nífẹ̀ẹ́ àwọn ẹni rẹ̀ ló ń ṣe kí ni òun ṣe ọlọ́run lè tẹ̀lé àwọn afáyín àwọn ọmọ anábì ní gbogbo àwọn afá yìí lọ àwọn afá àti wà ní àwọn anábì wa. kó wá síbi ìkan ẹ̀ tí sọ́dọ̀ ọlọ́run ọba àlá ń ṣe aburú ń ṣe kúkúrú ó tún ní ọlọ́run lọ́wọ́ ń da rẹ̀ fún mi. ìyá ilé ìfìlágbà nígbà tí wọ́n lọ sí ọmọ tó ọlọ́run ṣe bí wọ́n ti sọ tí rẹ̀ bí wọ́n ti gíní ni wọ́n sọ ni wọ́n ti wá sọ pé gíní ọlọ́run lọ́ra wọn ọlọ́run ní kọ́ wọn ṣe eléyìí túmọ̀ sí pé gíní aráàlú lágbègbè yìí a rí pé kí lórí káwọn oṣù tí wọ́n burú bí ẹni tí ń ṣe tó ń nígbàgbọ́ pé ètò òun ṣe yìí ó ṣe àfihàn nìyí. kọ́rọ̀ ẹ̀mí lè tó ṣe ọmọ yóò ní mú ti bàbá yẹn tó wọ́n bà jẹ́ o òun gbà ó kéwì ayé ni òun máa bà ó sọ òun ò lè lọ́rùn náà àmì ẹjẹ gbádùn ayé dáadáa nítorí ọ̀fẹ́ ìrìn kẹ́ni lè lọ́rùn ẹ̀rọ òun làwọn ṣe aṣẹ́bọ́lẹ̀ yìí aṣàwọ́lẹ̀ yìí a tún lọ sílùú ọba tó lọ sí lóru a tún lọ sáwó ẹgbàgbé tó wà fáà ẹgbàgbé àwọn ọmọ wa sáà. a na-eme aṣẹ ọba àti gbogbo ẹ̀ láṣepọ̀ lọ́kọ̀ mọ́ṣá sọ wa kó torí ẹ ìsọ tọ́lọ́wọ́ ọba ẹ̀sọ́ ó burú dúkìrì ẹ̀kọ́ kan lọ lọ́dọ̀ àwọn àfa àkàbẹ̀ pẹ̀lú àlàyé tí wọ́n ṣe ọlọ́ba subhanahu fi àṣìṣe Muhammad سبحانك اللهم وبأمرك أشهد أن لا إله إلا أنت أشهد بسم الله والصلاة والسلام على رسول الله أبدا صلى الله في أسئلة أشهد أن لا إله إلا أنت أشهد أن لا إله إلا أنت tí a bá ní ìbéèrè ọgbẹ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala kí ọmọsá àjọ jáde wọn bá tún aṣọ yìí náà ni ó bá wà gbà lẹ́sìn fún wa ó sì fi sínú òṣùwọ̀n sẹ́ẹ̀rì wa nígbà tó dára kìí àmì ọwájú àṣepọ̀ lọ́pọ̀ àwọn iṣẹ́ olóore ó bá ṣe pẹ́ láyé àwọn ṣẹ́ṣẹ́ ọlọ́run bá aláà tí ó fi kíláàsì sí fún àmì tó sì gbà lọ́wọ́ akọ́lọ̀bà alájá ṣẹ́ṣẹ́ láyé lájẹ́ kò ṣẹ́ ọlọ́run bá alá gbogbo ọ̀nà ṣé ẹ̀sìn lè máa wà burú láyé ọlọ́run àbí ọdún ṣàgbéra jẹ̀rẹ̀ sí ọlọ́run èyí tábà máa kó sí náà tí ọmọ kò díẹ̀ káàtó tí ọmọ já pé ní ààrẹ rọ́gbọ́dá sí ọlọ́run ṣàṣàforí jẹ̀rẹ̀ fún wa ó wá ṣe wá lẹ́nu tó ṣe pé yọmọ ògójú lè yọmọ ṣe lọ́wọ́ bàálà alájọpọ̀ iṣẹ́ ọlọ́run bàálá àtọrọ àlàáfíà tó pọ̀ fóníkálùkù ọkọlọmọṣà ṣe fún wa àtọrọ ìdẹ̀kùn tó pọ̀ fóníkálùkù ọkọlọmọṣà ṣe fún wa alájọpọ̀ iṣẹ́ ọlọ́run bàálá subhanakallahumma wa